الله محمد رسول الله عليه صلاة الله بسم الله بدأت كلامي وصلاتي وسلامي بسم الله بدأت كلامي وصلاتي وسلامي المضلل بالغمام محمد رسول الله لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله وباتي أدعوة تدشواني مسلمي bẹ́ẹ̀ ni a ṣe ìkẹ́ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tó rán wá sáyé láti wá mú àwọn èèyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá àtàwọn sáábì rẹ̀ tí wọ́n dúró tì bákan náà àwọn ìyàwó rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ojú ọ̀ràn rẹ̀ ti john gbendal kiyama. abubakar radallahu anhu lára àwọn tí ó fi gbọ́lá rọ́wá jùlọ ni. ìkànnì Ikeji ìkejì ẹni tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fun fún lórí gbogbo àwọn sàábé tó kù ni débi wípé tí ìkànnì àwọn sàábé tó bá ṣe nǹkan tó ṣe ó kù káàtó fún abubakar dọ̀láàánú anabi sallallahu alayhi wa sallam abínú nítorí rẹ̀ bí yìí tí umar dọ̀láàánú tí ó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mi tó wọ́n lè ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó fún abubakar rọ̀dẹ̀ allah anhu anabi sallallahu alayhi wa sallam abinu nítorí eléyìí òun gangan ló wá ń bè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìpèrè òjíṣẹ́ ọlọ́wọ́ bá alimni du'a an adu obi ifi sọláàtì mo fẹ́ kẹ́ ẹ kọ́ mi ní àdúrà kan tí mà ṣe ń gbà tí n bá ń kírun anabi sallallahu alayhi wa sallam ó wá sọ pé kó máa sọ yìí pé. alahumma inni zolamtu nafsi zulman kasiro rí ọlọ́wọ́n bá mo ṣe àbòsí fún ẹ̀mí ara mi ní àbòsí tó pọ̀ kò ń ṣo nìkan ni ó kọ́kọ́ sọ̀rọ̀ eléyìí anabi ọlọ́wọ́n bá adam alayhi salatu wa salam òun gan fún rẹ̀ ọlọ́wọ́n bá kọ́ ládùá tí ó máa ṣe ìgbà tí àwọn méjèèjì tí wọ́n jẹ èso tọ́lọ́wọ́n bá tóníkó jẹ ní ti anabi adam alayhi salatu wa tó sọ òun ni pé rọ́bànà zọlámnà ànfúsànà ìrí ọlọ́wọ́ bá wà o a ti ṣe àbòsí fún ẹ̀mí ara wa fàyínlám tẹkfúrúláyà wà tọ̀rọ̀hámnà tí ọlọ́wọ́ bó bá ṣàforíjì fún wa tó kẹ́ wa yànnàkúnnánà minal khasirin àmọ́ bẹ́ẹ̀ náà àwọn tí ó ṣòfò ni yohana wa taala ṣe àbòsí fún ẹ̀mí ara wa adẹ̀jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa pálábòsí ni wa torí náà ìyọ́ ọlọ́run ọba ṣe àmójúkúrò fún wa kó dẹ̀kẹ́ wa irú ẹ̀ náà ni tí abubakar rọ̀dọ̀láwà ánú tí òun náà tọrọ tánàbí sọ lọ́wọ́ àbáram ní kó máa sọ ìpè alahumma ìní ìdọ̀lám tó náà ṣe zulman kẹsìrọ̀ irú ọlọ́wọ́ bá mo ṣe àbùsí fún ẹ̀mí ara mi ní àbùsí tó pọ̀ ìgbà tí ẹrú sì yín bá ti ń jẹ́wọ́ fún wọn alábòsí lòun wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó dẹ̀ lòun wá foríjì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣetán láti ṣe àmójúkúrò fún wọlá ẹ̀fìrù dunu bá ilà àǹtà kò sẹ́ni tó lè ṣe àmójúkúrò ẹ̀ṣẹ̀ àyàfìrí ọlọ́run ọba kò síbi tá a bá ṣètàn tá a tún lè sá lọ àfi ká sá padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba fọkfìrì lánàá àwọn fọkfìrì lè má fura tani ní ẹ̀ńdẹ́kì fi ọlọ́run ọba ṣàforíjì fún mi látọ̀dọ̀ rẹ má fura tani ní ẹ̀ńdẹ́kì àforíjì tó ṣe pé látọ̀dọ̀ rẹ ni ó ti wá wàhámì kẹ́mi ìrì ọlọ́run ọba ìnáka àǹtẹ̀l ìrẹ́ ọlọ́mọba ìwọ ni ọba aláforíjìn arrohim ọba oníkẹ́ àdúrà yìí ẹ jẹ́ kí aa káwa náà gbìyànjú àti mọ́ ó ń bẹ́nu àwọn òwe bíi eléyìí anabi sọlá sọláńdìdì sọ fún abubakar ọdọláwà ẹnu kí ó máa ṣe ni a lè wo pé kò tọ́ọ̀ṣì ibi tá a fẹ́ kó tọ́ọ̀ṣì kí ló fẹ́ kó tọ́ọ̀ṣì tí ò bá kí ń ṣe léyìí ẹni tọ́lọ́wọ́n bá ti ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún tó tún kẹ́ ara àkẹ́ òun ni pé nǹkan tó ń fẹ́ láyé kó tẹ̀ lọ́wọ́ ara àkẹ́ òun ni pé n tó ń lé ní alkiyama náà kó tẹ̀ lọ́wọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam nífẹ̀ẹ́ àwọn àdúrà tó jẹ́ ṣókí ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó kẹnu kò ń ṣe kó ṣe pé ká mú bíi péjì mẹ́rin márùn-ún kálá fi ń ṣàdúrà péjì bíi mẹ́rin márùn-ún la iná ni àmọ́ iye àwọn so eléyìí ni àdúrà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ abubakar radiyallahu anhu. ana aisha ta radiyallahu anha látọ̀dọ̀ aisha yẹn ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa sallam qalat ó sọ báyìí pé ما صلى النبي صلى الله عليه وسلم صلاة بعد أن نزلت عليه إذا جاء نصر الله والفتح عائشة يا نبي صلى الله عليه وسلم كنكرك lẹ́yìn gbà tí ọlọ́wọ́ bá sọ súratu nasiri ìyẹn súra ìdájà ti gbogbo wa tí a mọ̀ lẹ́yìn gbà tí ọlọ́wọ́ bá tó sọ súra ìkàlẹ̀ ànábì ò ní kírun kan ẹ̀là ẹ̀kú nàfíà àfikànnà mi sọ̀lá sálámà sọ́ńbì irun yìí subhanaka lahumma rabbana mímọ́ rẹ̀ ọlọ́wọ́ bá wò alahumma ìrẹ̀ ọlọ́wọ́ bá wà wò rabbana ìrẹ ọlọ́run ọba tó ṣe yí pé ìwọ náà ló dá wa lórí ṣèjẹ ẹ̀mú fún wa wọbi hamdik mo yin ìrẹ ọlọ́run ọba aláhùn magfirli ìrẹ ọlọ́run ọba ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún mi kí ló fà á ọlọ́run ọba subhana wa ta'ala sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní ìdájá anasurullah ìgbà tí ànàṣe ọlọ́run ọba tó bá dé wọlfọ́tù àti ìṣípayá bákan náà àti ìgbà ìlú mẹ́kà ìdájẹ́ ànásùrùlá ìgbà tí àránṣẹ́ ọlọ́run bá dé fún yín mùsùlùmí wọlfọ́tù bákan náà tẹ gba ìlú mẹ́kà wọ̀rọ̀ àìsàn náà sá sílẹ̀ muhammad tó rí àwọn èèyàn yẹn kùlù nà fìdí nìlà tó ṣe pé wọ́n ń wọnú ẹ̀sìn ọlọ́run ọba àfọ̀ájà ní ìjọ níjọ bí àwọn ìdílé lẹ́yìn ṣe ń wá làwọn ìdílé lẹ́yìn ń wá làwọn ìdílé lẹ́yìn ń wá kọ́ láwọn fẹ́ wá gba islam afuwajan ọlọ́ni fasabbih ìrẹ́ ànábì tó bá di àsìkò yẹn kún fún ìmọ̀ ṣe subhanallah fasabbih bihamdi rabbik kún fún ìmọ̀ ṣe àfọ̀mọ́ ọlọ́wọ́ ọba rẹ̀ bihamdi rabbik pẹ̀lú kó o máa ṣe alhamdulillah fasabbih bihamdi rabbik wastaghfiru tún máa wọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala láforíjì torí pé ọlọ́wọ́ ọba yìí òun ni ọba tó ṣe pé. kana tawaba ọba tí gba tútú ba ẹrú ni ọba ti ṣẹ́rí sọ́dọ̀ ẹrú nígbà tí ẹrú náà bá ṣẹ́rí sọ́dọ̀ rẹ̀ kí ni tá a kàn bí eléyìí òun ni pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dọ́ ọlọ́run lòun náà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kan náà máa jáde lára ẹ̀ náà ọba subhanahu wa ta'ala ó jẹ́ wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni iná fatahana laka fatahan mubina ọlọ́ni àwa la jẹ́ kí o gba maka ní gbígbà tó ṣe yí pé kò mú rújú lọ́wọ́ tí ò mú dààmú dání ọlọ́ni lè ṣúra lakallahu máa taqaddama min dhanbika wa máa ta'akhkhar nítorí kí ọlọ́run ọba lè ṣàforíjì fún ẹ nítò ti síwájú nú ẹ̀jẹ̀ àti nítò ti ṣe eléyìí sọ fún wa wípé èèyàn ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ló náà fi sọ ọlọ́ni ana basharun mislokom ọlọ́ni rẹ̀ muhammad sọ fún àwọn tó ń ṣe wá àti fún èèyàn bíi tí ń lè mí náà yóò ha iléyà wọ́n rán wá yìí sí mi tí mo fi yàtọ̀ sí yín nìyẹn anama ilá òkun ilá wáhìj ọba yẹn ọba ẹyọ ọ̀kan ni tó yẹ kẹ́ mọ́ gbàwẹ̀ fún ìlà òun wáhid ọba ẹyọ ọ̀kan ṣoṣo ni. fọmọntánà yẹrùjú lè kọ́ ọ̀rọ̀ bí gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba náà dáadáa pẹ̀lú àmàlà àmàlà sọ̀rí ha iṣẹ́ dáadáa dọwọ́ títí ẹ̀ náà irun ó dọwọ́ ẹ̀ àwẹ̀ dọwọ́ rẹ̀ ìmọ̀ lọ hajj tí ò bá sì lọ rí at least ní ẹ̀kan nùṣẹ́mi rẹ̀ ọ̀ràn yẹn nílé lórí bákan náà ìmọ̀lọ́run lọ́kan ìmọ̀pa nǹkan mi pọ̀mọ́lọ́run ọba subhana wa ta'ala fọlì àmàlà àmàlà sọ́ọ̀lìhà wọlé ayé ṣèlfì ìbáàdà ti rọ́bì àdá tó bá tún wá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kó má ní nǹkan mi lẹ́nu pé atorí èèyàn kan ló ń fi ṣe kó má ka kankan mi papọ̀ mọ́ ọlọ́run ọba tí bá ń sìn ọlọ́run ọba subhana wa ta'ala ń sọ léèfún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam torí náà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam gbà tí súra yìí ti sọ̀kalẹ̀ ìyẹn súra tún násìrì súrà tá a mọ̀ sí ìrájà torí pé anamisọ lọ́wọ́ asálám náà rí i pé àwọn èèyàn wọ́n ń gba ìsìláàmù lóríṣiríṣi níjọ níjọ anamisọ lọ́wọ́ asálám gan fúnra rí i pé àsìkò ikú òun ó ti súnmọ́ torí pé jẹ́ tó ń wá ṣe òun náà ní nǹkan tó ṣe pé ti yanjú yìí ẹni tó ṣe kó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lóhun nìkan ìgbà tó yá yàwó gbà fún ìgbà tó yá àlì rọ̀dà láàrin tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ gbà fún ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jùlọ abubakar dọ̀lá ni ó gbà fún ó ní pa àwọn ará mọ́kà wọ́n gbógun tì í wọ́n padà lé e kúrò nílùú ó lọ sí mọ̀dínà ará mọ̀dínà wọ́n gbà á tọwọ́ tẹ̀tẹ̀ àwọn kan nu wọn mùnàfìkì ni wọ́n àwọn kọ́yìn sí bákan náà àwọn yahudi àwọn jews tí wọ́n ń gbẹnu mọ̀dínà àwọn yẹn náà tún kọ́yìn sí wọ́n ti pẹ̀lú àwọn kẹfẹ́rí mọ́kà láti gbógun tì í nǹkan bíi twenty something years ní tàbí sọlá asalam tó bẹ̀rẹ̀ mẹ́sẹ̀gì yìí ó di pé kò ń ṣe mọ̀dínà nìkan àwọn ará mọ́kàtán lé náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà tún wà yígà láti wá gbà á àwọn aráàlú míì náà àwọn náà ń wá sí mọ̀dínà láti wá gba islam ọlọ́run àbọ̀ subhana wa ta'ala ní tó bá ti di kó ráwọn èèyàn tó ìpọ́n wọnú ẹ̀sìn àfọwájà fọ́sábì fi amdi rọ́bìk máa ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba kó máa dúpẹ́ fún un. wọ́sọ̀fẹ́rò iná kánà tẹ̀wọ̀ ọba kò dẹ̀ mọ wọ́lọ́wọ́ ọba aláforíjì ọlọ́wọ́ ọba náà lọ́ba ti gba tuntun bá ẹrú òun lọ́ba fún anabi ti jẹ́ pé síwájú kéde tó dé ó rántí kan a tún ni fún ni o má jẹ́ kí n tó ní kójé kó sọ ẹ́ di tọ́ọ̀gì tó fi gbogbo àwọn nǹkan tó kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò wá ní kó ń ṣe é ẹni tó ṣe pé ìrùn wákàtí márùn kò fi ń tẹ́lẹ̀ nígbà tí nǹkan wá ń dùn lọ́wọ́ di pé mo ní mítìnì kan bì kan ọ̀rọ̀ ni òní òjé káráyè àdánwò ni ọlọ́run bó subhanahu náà ta'ala ó ní kí nǹkan máa dùn fún ẹ ó yóò dúpẹ́ àbó òní dúpẹ́ ni tí láti miles away síbi tí wọ́n wà anabi suleiman alayhisalatu salam wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn àwúrẹ́bẹ tí wọ́n ń sọ tí àwúrẹ́bẹ ọba wọn ń sọ fún wọn pé yá ayọ̀ nàmlu ẹ̀yin àwúrẹ́bẹ òtúkúlù mọ́tàkínàkùn ẹ̀wọ̀n lẹ́yìn láyà tìmánàkùn suleiman wàjúnúdù wọn la ẹ̀ṣọ̀rọ̀ kọ́mọ yẹ pé suleiman àtàwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n bọ̀ wọ́n á tẹ̀ ìmọ̀lẹ̀ táwọn onímọ̀ pàrọ̀ tán ẹ̀dọ́ kọ́lọ́ ní fọ̀tàbásùsàmà dọ̀híkọ̀n mi kàwéyà anabi suleiman orẹ́rin musẹ́ látara gbólóhùn tí ó sọ ìgbà tí ó sọrọ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àti tó ṣẹlẹ̀ sí pẹ̀lú ti sulẹ̀ bilkis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ suleiman wọn sọ ike eléyìí ọlọ́ ọlọ́run mi ni liyabluwa ni ó fẹ́ dán mi wò a ashkul al akfur ṣé màá máa fóun ni àbí máa ya kẹfìrí pẹ̀lú ọlọ́run eléyìí náà ni tànàbí wa muhammad tí nǹkan bá ń dùn fún wa àwọn tó gbọ̀rọ̀ lékún ní ìbáadà ni gbogbo ẹni tó bá jẹ́ pé nǹkan ń dùn fún tó ṣe pé ìbáadà rẹ̀ ń dínkù sí kó ṣe kí ara ẹ̀ torí pé ọlọ́ọ̀lọ́run tó bá ti ń pọ̀ fún yàn èèyàn tún gbọ́dọ̀ mọ lékún ni eléyìí ni tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lóru kan ó yanná fílà débi pé ẹsẹ̀ rẹ̀ wú àìsàn ọ̀dọ̀ láni sọ fún àníbi sallallahu alayhi pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bà ẹ ṣe léyìí ni ẹ̀yin tó ti ṣàforíjẹ̀ṣẹ̀ ṣé ń wà ní jẹ́rú tí ó dúpẹ́ ni tọ́lọ́ bá lóun ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún mi yá túmọ̀ sí pé kí n máa yàyọ̀ kọ̀rá. sanabu muhammad sallallahu alaihi wa sallam eléyìí ni ti a máa ṣe a máa ní pé subhanaka lahumma rabbana mímọ́ rẹ̀ ọlọ́run ọba wa o rọ́bànà ìwọ lọ́ba tó ṣe wípé ìwọ ọba tó ṣe wípé ìwọ ló ń ṣèdè ẹ̀mú fún wa ìwọ ló dá wa ìwọ ló ní kápá gbogbo nǹkan. wọ́bi hamdik mo dúpẹ́ fún rẹ̀ ọlọ́run ọba alahumma gfirli ìwọ ọlọ́run ọba ṣe àforíjì fún mi eléyìí a máa sọ níbi rúkú níta mọ̀tẹ́lẹ̀ oníkání subhana rabbi alaazim níbi rúkú eléyìí náà a lè sọ eléyìí náà níbi rúkú a tún lè sọ ọ́ níbi ìforíkanlẹ̀ náà níta mọ̀tẹ́lẹ̀ ni pé ká sọ pé subhana rabbi alaala ká sọ eléyìí níbi rúkú a níbi sùjú ìforíkanlẹ̀ a tún lè sọ eléyìí náà ipe subhanaka mímọ́ rẹ̀ ọlọ́wọ́ bá subhana wa ta'ala ala umma rabbana wa bihamdik aláhùnmá fèrèlè àlèsò na náà. náà ìtàtí gbọ́yé bẹ̀ ni pé èèyàn máa ń ti ẹ̀yìn ọlọ́run ọba síwájú ni lẹ́yìn ìgbà tó bá ti ẹ̀yìn ọlọ́run ọba síwájú yóò wá pàdó àti eléyìí ni tó dáa níṣì ó ka kùránì tán ó lè sọ pé ọlọ́run ọba wọlá nǹkan tí mo kà yìí ládá tí màá gbà ń bi nǹkan yìí ìyọlọ́ba ti ṣe báyìí báyìí báyìí fún mi kò bá jẹ́ pé nǹkan la kà nú alukurani àbí àbíkiri kan la ṣe àbí iṣẹ́ dáadáa kan la ṣe tó ipa ṣe ń torí tọ́lọ́ ni èyí a máa fi irú nǹkan máa yẹn tọrọ ọlọ́run ọba wo yín pé lọ́jọ́ báyìí báyìí mo ṣe báyìí báyìí torí ìrì ọlọ́run ọba mo fi ṣe ìrì ọlọ́run ọba ṣe báyìí fún mi ó nídìí àti lọ bá fa àkàn yìí pé ó kékeré wá special dùn kan fún ẹ jẹ́ pé ẹni tó ń lọ ń bá tó ń ké tó ń pé àwọn gan-an olọ́lá jùlọ níwájú ọlọ́wọ́ subhana wa ta'ala ṣùgbọ́n kákìpé ọlọ́wọ́ bá direct àbíṣe dáadáa tún ní káṣe káfíńbẹ ọlọ́wọ́ bá eléyìí tí ò sí rújú mẹ́ rárá ni tó bá forúkọ ọlọ́wọ́ bá bẹ ọlọ́wọ́ bá kò sí rújú mẹ́ iṣẹ́ dáadáa tó ṣe pé torí tọ́lọ́n ló fi bó tiẹ̀ jẹ́ wípé eléyìí ni ó lè má jẹ́ nǹkan haramu ó depend lórí pé yẹn bá yẹ ṣe pé alágbájá ẹ mọ̀ rántí wọnú àdúrà o ìṣàdúrà fún wa o eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n pé lọ́wọ́ ẹ̀sà òun organize special àdúrà kan á sọ ti di kùránì kalẹ̀ á sọ eléyìí kalẹ̀ eléyìí ò sínú ṣe sí àwọn ẹni ìṣíwájú wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam òṣèrú abubakar òṣèrú umar òṣè mọ́ọ̀ malik yóò mọ̀rú ẹ̀ mọ́ọ̀ musafi yóò mọ̀rú وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده وأن النبي صلى الله عليه وسلم أصاب ما صاني بركوعه سجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي مما ريولون وبا ريولون وبا وبا تدعوا وبا تشجع مفوا وبحمدك وقفوا ريولون وبا اللهم اغفر لي ريولون وبا شي أفريش فمي النبي صلى الله عليه وسلم أما طلو إليه nam akọ fún wa pé àwọn àyè àdúrà nínú oorun òun ni ibi tá a ti lè ṣàdúrà jùlọ tí a bá wà nínú oorun ìyẹn ló fi dáa jùlọ anabi sallallahu alayhi wa sallam ó ní akọrọbù mayakunu la abdu min rọbì ìgbà tí ẹrú súnmọ́ lọ́wọ́ ọba ju ẹ tó súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ jùlọ wọ́n fáàjì anabi nígbà tó ń forí kan lẹ́ni anabi sallallahu alayhi wa sallam fàákìrú tí ń lọ dùn à tẹ bá ń bẹ ní forí kan lẹ ṣàdúrà yín tẹ fẹ tọrọ fọkànmínú ayùn sẹjáàbà làkù ó sátẹn ànábi ló sátẹn ní pé wọn dà yín lóhùn ọlọ́wọ́ bó jẹ́ pé yín olóhùn jẹ́ pé àdẹ́sọ̀ ọlọ́run a máa ṣàdúrà yìí ibi ìrùkúrù náà tòótọ́ túmọ̀ sí pé a lè ṣàdúrà ní rùkúrù a lè ṣàdúrà ní sùjúdù ṣùgbọ́n sùjúdù yẹn ló dáa jùlọ then a lè ṣàdúrà kó tó di pé a sálámà eléyìí a ti sọ̀làyé fún wa tẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam lára àwọn nǹkan tó rẹkọmẹ́ndì ni pé ká tọrọ káwùsá di ọlọ́wọ́n ba níbi nǹkan mẹ́rin òun gangan fún mi àdèmọ́ sọ alahuma ina awudu bi kamin azabi jahannam yọ ọlọ́wọ́n ba mo sá di ẹnbi yaana wàmin azabi kọ́bìrì mo sá di ẹnbi yaasare wàmin fitnatul mahya wal mamati mo sádìrí ọlọ́wọ́ bá níbi ìdààmú ìṣẹ̀mí àti ìdààmú tí bá nígbà tí yàn bá kú tán omisọ́rù fìtínàtì mọ̀síhì dajjal ìrí ọlọ́wọ́ bá mo sádìẹ́ níbi àbúrò arákùnrin kan tí a mọ̀ sí àlùmọ̀sí dajjal tí ó wà ní ìparí ayé anamsọ́lá àbá àmọ́ ṣẹlẹ̀ yìí dẹ́n kò ń ṣe ẹnìkan anamsọ́lá sálámà túmọ̀ sọ pé aláhùnmá sídìní ní fúfúyẹ́ tọ́ba wà á rí pé kíní ìní tó pọ̀ jù yìí tó ní ṣe pẹ̀lú àlìkì àmà ní sọlá àtọ́lám àmọ́ tẹnumọ́ púpọ̀ àìṣà rọ̀dọ̀lá ni à ń bèèrè lọ́wọ́ àná sọlá àtọ́lám pé ẹ máa ń tọrọ eléyìí púpọ̀ àná sọlá àtọ́lám bẹ́ẹ̀ ni anábì ni manu kìṣẹ̀l xisab ẹni tán bá ṣe ìṣirò rẹ̀ ní ti kólekóle rúzìbà kò sí kò lè mórí bọ́m̀bì ọlọ́wọ́n kò lè mórí bọ́ níbi ìyọ ọlọ́run ọba subhana wa ta'ala sọlọ́m jẹ́ pé ọlọ́run ọba wa ní àwọn èèyàn rọ̀bánà hasana ọlọ́ni tí ó mọ̀ tọrọ pé ọlọ́run ọba fún wa dáadáa láyé yìí dáadáa jíjẹ múmu dáadáa wíwọ̀ dáadáa níná tó bá tún jọ́gbìn rẹ̀ alkiyama yọ lọ́wọ́ bá fún wa ń dáadáa wákìnà azabannar ṣọwọ́n bí yánà. àwọn tí ọlọ́wọ́ bá subhana wa ta'ala tó ní kí wọ́n jẹ́ ẹni tá a máa kọ́ ṣe nìyí. ìwá ti gbogbo rú àwọn àdó àbáyẹlẹ ká sílẹ̀ ká máa wá àwọn special dua òkan káàkiri. eléyìí látara àìmọ̀nà ni bákan náà látara àìní ìmọ̀ọ́nì ni. torí ẹni tó bá mọ̀nà yóò ní ìmọ̀ọ́nì gidi ẹni tí ó mọ̀nà yóò kàn máa tẹsẹ̀ bọ́sẹ̀ yóò dẹ̀ rò bóun ṣe ẹ̀sìn ṣùgbọ́n tó ń ṣe ẹ̀sìn ni àtara rẹ̀ ní àwọn èèyàn tí wọ́n fẹ́ báyàn lójú wọn ò rí gbà lójú ṣùgbọ́n ẹni tó ṣe pójú rẹ̀ ẹlẹ́fọ́lọ́ ọmọ subhana wa ta'ala yóò máa tọrọ àwọn àdúrà tó ṣe yí pé àdúrà tó bá ṣẹ̀rí àmú àti sọ fún wa ń bẹnu súnà ìkàlára àwọn sábẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ọmọ rẹ̀ ń tọrọ ó ní aláhùnmẹ́ ní asálùkẹ́lì kọ́sùn làbíyàtì yẹmí ní jannah ìrẹ́ ọlọ́wọ́ bá yọkọ́ ilé pẹ̀tẹ́ẹ̀sì fún mi pẹ̀tẹ́ẹ̀sì funfun ní apọ̀ tún àlìjẹ́nà bàbá rẹ̀ ní káì tó bá fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́wọ́ bá béèrè àlìjẹ́nà wọ́n máa kọ́ rọ́bà ilé àmì àmàlì wọ̀kọ́wọ̀ àti gbogbo nǹkan tí yẹn lè ṣe níṣẹ́ ní ọ̀rọ̀ tí ó mú ìrà àlìjẹ́nà ó ń tọrọ pẹ̀tẹ́ẹ̀sì funfun ntọ́lọ́wọ́ bá palẹ́sì kalẹ̀ fẹ́ ju gbogbo yìí ń lọ tó fi máa tọrọ ọrú nǹkan báyẹn ni ó sọ fún yín pé àmẹ́sọ̀ lásán àwọn kan pọ̀ tó ṣe pé wọ́n mọ̀ kọjá làǹdí àdúrà ṣíṣe mi ò fẹ́ kí wọn náà jára wọn o ìyẹn gbọ́dọ̀ mọ gbogbo àwọn nǹkan tí yẹn ṣe àdúrà náà bí wọn muhammad sallallahu alaihi wa sallam àwọn àdúrà ṣókí ṣókí ṣókí ni ó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó ń ṣe àdúrà tá a kọ tí kò kún àkànṣe àdúrà àwọn akayàsìn two hundred and fourteen text wo ló láwọn sàábíà mọ́ two hundred and fourteen káàbì iye báyìí àbá aṣọ bi alukurani kankanlẹ̀ nítorí o bá lè kà ká iṣẹ́ olóore kan ló ṣe yẹn nítorí o lè kà tí ò ní fún ẹ nínira ká kó o wá fi ṣe àkàsọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́n ọba lé ọlọ́wọ́n ọba ládàá tí màá gbà ń bi nǹkan báyìí fi ṣe báyìí báyìí báyìí báyìí fún mi. so kátó sálámà náà àyè àdúrà ni lẹ́yìn bàtà bá parí àtayá wa tasọ̀tà láti fún anábìwá muhammadu allah salam àá ṣàdúrà ṣùgbọ́n nǹkan tó dáa jùlọ ni pé lára àwọn àdúrà tó wà recommended tánẹ́tọ̀ ọlọ́àtàn recommended fún àwọn sáábé àdájà àwọn sáábé ìlú ẹjí káwa náà mú bẹ́ẹ̀. ó dáa ju àwọn àdúrà àti tiwa míì tá a gbélé ẹ̀rọ fúnra wa lọ àbí tó bá ṣe pé nǹkan pàtàkì kan la fẹ́ bèèrè lọ́wọ́ a lè fi àwọn àdúrà tìyẹn lẹ̀ ká wa tó bá ipa fẹ́ pàtó kan ṣùgbọ́n ká sì tún wo àwọn wordings tó ṣe yí pé àmọ́ tá a tún máa lò níbi irú eléyìí torí pé ó ṣe pàtàkì amóye àwọn àtàlátà òyìnbó gbé kalẹ̀ lápẹjúwe onítọ̀látù kẹtọ́ ń pè ní sọ̀látù kámílà nínú sọ̀látù yìí ni ẹni tó gbé kalẹ̀ ó ń tọrọ nǹkan ó ní anẹ́bísọ̀lá sọ́nàmì yọ ọlọ́run ọba ṣe báyìí báyìí fún pẹ̀lú ànábì tó ṣe pé pẹ̀lú rẹ̀ ó ní gbogbo ìbànújẹ́ ló mọ fi ń ká kúrò. sọ gbólóhùn eléyìí gbólóhùn ṣírìkù ni tí òtítà bí ṣùgbọ́n bẹ́ẹ̀ torí pé ọlọ́wọ́n ọba lọ́ba tó ṣe fún ń ká ìbànújẹ́ kúrò òun ṣe pẹ̀lú ànábì ní ìbànújẹ́ fi ká kúrò ànábì gan fún rẹ̀ sọ̀rọ̀ láàbàmù gan fún rẹ̀ ní ìdí àánú ọlọ́wọ́n ọba. olóòjẹ́ pé ńgbà tán sọ fún àníṣọ́ láàbàmù kò sí èèyàn kan tó ṣe pé iṣẹ́ tó dáadáa tó lòun ṣe ó tó gbé wà jẹ́ àfi pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba àwọn ni àtẹ̀yìn náà oníbẹ̀ ni àtẹ̀mí náà àfi pẹ̀lú àánú tẹ̀kọ́ ló fẹ́ ṣàdúrà yìí pé èrè ọlọ́run bá ṣàtọ̀ láti bá nílò àmẹ́bí tó ṣe pé pẹ̀lú rẹ̀ o ní gbogbo ìbànújẹ́ gbogbo àwọn difficulties òfin di nǹkan tó wà sọ́ọ̀jì. so a rí pé lẹ́yìn àwọn nǹkan tó ṣe yí pé ó kù díẹ̀ káàtó ni sọlọ jẹ́ pé ìwé israel muslim yẹn àwọn àdúrà tó authentic ni wọ́n kójọ síbẹ̀ àti àwọn ìrántí ọlọ́run ọba tó authentic náà kójọ síbẹ̀ tó ṣe pé tá a bá láfẹ́ ṣe ká ṣe à lè ṣe gbogbo ẹ̀tàn gan òun tó bá lè ṣe ń bẹ̀ ni ṣe léyìí ó ṣe pàtàkì púpọ̀ kọ́lọ́n ọba subhana wa ta'ala kí ó ṣàánú wa subhana kala umar alhamdulilayi ashadan la ilaha illa anta astaghfiruka wasalaamu alaykum wa rahmatulahi wa ìjọ tí ó kú gangan ìpín àṣekú òfin ẹ̀ islam ti gbé kalẹ̀ àkọ́kọ́ òkúkú kí tó bá yẹ kó lajúlẹ̀ ni ká kúròdì ojú rẹ̀ tó lẹ́yìn ẹ ká ṣètò bá ti wẹ̀ fún bàbá wẹ̀ fún tán kí ákìlò sí lára àásàdúrà fún ti ìmúsáǹtì yẹn ìyẹn ó ti wà bẹ́ẹ̀ tún àti gbé kalẹ̀ bẹ́ẹ̀ a ti gbé lọ sí sàárè bàbá gbé tàbá ìgbà tí wọ́n bá tún ṣètò bí a gbígbẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn gbẹ tán tí wọ́n gbé síbẹ̀ wọ́n sin àǹtọ̀lá àti ọ̀sán pé lẹ́kùnrin àríkù ẹ wá oríṣi fún ọmọ ẹ̀yà yín wàsálùláwù tẹ pítà ẹ bèrè lọ́wọ́ lọ́wọ́ bá ẹ sọ̀rọ̀ lọ́dọ̀ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ bá fi ẹsẹ̀ rẹ̀ lélẹ̀ fàìnáwó hánà yóò kà àwọn mọ̀láìkà ti bèrè lọ́wọ́ rẹ̀ báyìí sojútà àti òkú ni ilé gbogbo pátá bá tún náà ti rẹ̀ àwọn ti fi lágbájá ọlọ́wọ́ bá ń ṣàpòlítì fún lágbájá ọlọ́wọ́ bá ń kẹ́ lágbájá eléyìí ìkàtà tún lè máa ṣe fún ẹ bí alọ́jọ́ yẹn gẹ́gẹ́ àbí ọjọ́ méje lẹ́yìn bàbá ọjọ́ mélòó kan lẹ́yìn gbà yẹn eléyìí ni kò sí fún ìpìlẹ̀ ìmáàmù àdẹ̀lẹ̀ yìí ti kankan àdánìkọ̀ ọlọ́dọ́lá kò ṣe é àwọn tàbí ò ṣe é àwọn ọmọ ń wa pátápátá mọ́lì kí ni sáàbì ni àbó àdìpọ̀ ni kò sẹ́ni tó mọ orúkọ báyẹn àwọn èèyàn tí wọ́n gbé e kalẹ̀ ẹ̀mí dáadáa wọ́n fi gbé e kalẹ̀ àdẹ̀tú sọ fún wa pé ọ̀rọ̀ abátọ̀ ń pa pé nǹkan dáadáa ọ̀rọ̀ yìí pé mo fíìlì kọ́ ọ̀rọ̀ tẹ́kì ni Ọrụ ẹ̀sìn ń lọ̀rọ̀ mo bí ẹ̀ẹ́dẹ̀bẹ̀lẹ̀ iná da nítorí kọ̀rọ̀kọ̀ pé àmì mi da irun zúbì a ń wa ta kí méjì tán sí ní mẹ́rin ẹni dáadáa náà ni torí pẹ́ẹ́sẹ̀ pọ̀ gan sí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń ṣe máa wa ní ráka mẹ́rin tí ní ń fi ní kó lè bá da náà nìjẹ́ bọ́lá orúkọ ọlọ́run náà là ń darúkọ fà ibi kúránì là ń kà ibi rákà sí ìta tó fi kú ẹtú dé. sọ àwa náà mọ̀ tó gbogbo èèyàn yóò takò ibi àgbélé ah, yìí ṣùgbọ́n the same thing logic ta ló bẹ̀rẹ̀ náà ni ó apply fáwọn iṣẹ́ ìjọ ti yó ọ̀rọ̀ ọba tí ń sìnkú kó o láti ṣàdúrà fún gbogbo nǹkan tó ṣe kó o ti ní mílíọ̀nù torí pé ẹni tó kú yẹn tàbí organize special àdúrà fún òkọ́ ní kọ̀ọ̀kan fún náà òṣèlú láyé fàwọn tó kọ́kọ́ fún àwọn mùsùlùmí kó o náà ṣe lògbédé ayé kó o náà ṣe ṣe fún wọn eléyìí náà là á tẹ̀lé gẹ́gẹ́ bí tọ́lá wọn sùnkàn wọn tààlà tó sọ ìlà pẹ̀kánà lásán fi hàn fún ilá ikú sọ̀tún àtàlà ọlọ́run yà òkọ́ ṣe dáadáa ń bẹ fún yín lára àná lára òṣìṣẹ́ ọlọ́wọ́ba ìmọ̀ kánà yẹn lóko tó abẹ́ pàdé ọlọ́wọ́ba dáadáa wọ́n á so eléyìí kò ní ti àwa lójú bẹ́ẹ̀ ni ànímọ̀ sákúrí pé ká sọ pé kó ṣe rí nìyí kódà kí ọgọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n pa bòmí lọ torí pé òdodo òun náà ni táwọn èèyàn bá ti ó bá ti bá tẹ́ẹ̀sì mu kódà kó ṣe pẹ́ni tó ṣe èèyàn kan ni sọ̀rọ̀ láwa àlọ́ lẹ́nu islam fi kọ́ ó bá ìfúkọ́jọ́ tí ó bá ti tako ẹ̀sìn rẹ̀ culture tí ò bá ti tako ẹ̀sìn islam islam fi àyè gbà ó láwọn kankan míì tá a máa ń ṣe inú culture wa tí islam ò tako àkọ́kọ́ àsọfún apilápẹ̀júwe sí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ká pa ẹran fún ọmọ tá a bá bí ní ọjọ́ keje rẹ̀ sọ nígbà tí a bá pa ẹran yìí fún ọmọ yìí bó o la ṣe ṣe ẹran yẹn islam fi yẹn lẹ̀ fún wa ẹnu nǹkan tí islam lòdì sí òun ni ká ṣe é níṣe bàjẹ́ ṣùgbọ́n ókè o fẹ́ pin tútù káàkiri ni kò sí problem gẹ́gẹ́ bí o jẹ́ pé kọ́ṣọ́ hausa ni o fẹ́ ṣe o invite àwọn èèyàn síbẹ̀ kò sí problem gẹ́gẹ́ bí o jẹ́ pé kọ́ṣọ́ àwa yorùbá ni àwọn àwùjọ míì wọ́n á ṣe wọn àwọ̀ àwọn tó ń jẹ́ sádìkà ládùúgbò wọ́n ó pin tútù fún wọn gbogbo ilé islam fi ilẹ̀ sínú bí ó bá ṣe wùwá láti ṣe so àwọn kọ́ṣọ́ mi bẹ ṣe pé kò tako islam islam á gbà wọlé ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ pé afẹ́ kírun ni afẹ́ ṣe lé afẹ́ ṣe lé bí islam ṣe gbé e kalẹ̀ náà la ṣe gbọ́dọ̀ tẹ̀lé so àìtẹ̀lérù yẹn òun ni tó ń fẹ́ lẹ́yàmẹ̀yà láàrin àwa mùsùlùmí tẹ́lẹ̀ àníbẹ̀ báyìí bá a ṣe ń ṣe tiwa nìyí àwọn eléyìí ló tún ní báwa ṣe ń ṣe tiwa lélẹ́yìn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọjọ́sìn náà ni gbogbo tí à ń sọ ìkọ́lọ́mọba kí ó ṣàánú wa asalaamualeykum kò sí tó ń jẹ́ fìdá prayer fìdá prayer tàbá sọ pé nǹkan kan jẹ́ tó ń jẹ́ fìdá prayer fìdá ìtumọ̀ rẹ̀ ni wípé kéèyàn fi nǹkan ransom yàn tàbá ní fìdá prayer ó túmọ̀ sí pé prayer tá a fi ń gbẹni yẹn lẹ̀ ń wájú ọlọ́run. so if there is any fida prayer ìhun ta kí sí lára yẹn gangan òun ni ta fi ń gbalẹ̀ ànábìsọ̀ ọlọ́wà fún ẹni òkú kan òní kú tó jẹ́ mùsùlùmí nìyí kí èèyàn bíi ogójì tí wọ́n ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá wá kí wọn sí lára àti kó ṣe rí pé kí ọlọ́run ọba kó gba ìṣìpẹ̀ wọn lára nínú ọ̀rọ̀ mi àdàbísọ̀ aláwọ̀sálá ní èèyàn ọgọ́rùn-ún òfin tí wọ́n ṣẹbọ ó lé èèyàn ọgọ́rùn kan kí wọn sí lára. so irun tá a kí sí lára ẹ ni a fi ń ṣìpẹ̀ rẹ̀ níwájú ọlọ́run ọba náà ni. so if there is any fida prayer fida prayer ẹ nìyẹn ṣùgbọ́n pé ká gba gbogbo yẹn ti ẹ máa rẹ́ lómi ọ̀tá ń sọ ìtọ́mọ́lé kan kú nìyí kò ní sọ lápá ń tètè láti patisipéètì lórí wíwo ẹni yẹn àbí báwọn ó ṣe kírun sí lára tájẹ́tì ẹ̀ ní ọjọ́ kẹjọ yẹn káwọn àmì àti wá gbọ́ káwọn àlọ́sókù bàbá kínní tó bá tún débẹ̀ ní ọ̀rọ̀ bí wọ́n ṣe pawó náà ni àwọn ọmọ olóko yẹn ló wá kú nísìnyí kẹwàá tọrọ àdúrà fún bàbá yín ṣé wọ́n ní díẹ̀ láti tọrọ àdúrà fún bàbá wọn ṣùgbọ́n owó tó fẹ́ gbà lọ́wọ́ wọn yẹn ó wà important so lẹ́yìn yẹn ní ká tún gbé àmàlà àti gbogbo ẹ̀ka ẹ̀ ah, ní fùfú ni kò sí pọ̀mọ́ nínú kínní ah, èmi oúnjẹ kínní so àtúnṣọ bẹ̀rẹ̀ níbi tí ó ti túmọ̀ yan bọ́ọ̀rù oúnjẹ tí ó jẹ wọ́n á sì kínní ẹni kò sí ìpìlẹ̀ fún àyè exploitation ni ẹni tó bá mọ̀ pé òun nífẹ̀ẹ́ òkú tó kú kó gbìyànjú àti partake lórí ìkírùsí lára kó máa rántí rẹ̀ nínú àdúrà gbogbo ògbà kò dìgbà tó bá tó bọ́ síwájú àwọn ọmọ olókùn pé ẹ eh, àfẹ́ ṣàdúrà ń ṣàdúrà fún bàbá yín ó nídìí ẹ̀ wọ́n ṣàdúrà fún lẹ́yìn lára àdúrà tó gbà jùlọ òní àdúrà tí mùsùlùmí ṣe fún ọmọ ìyá rẹ̀ lẹ́yìn kò ìgbà tó bá tó rí tó ló ń ṣàdúrà fún tó gbé lẹ́yìn ni àwọn kan tá a gbé kalẹ̀ ni kò ń ṣe kọ́rọ̀ pé kíní kò sínú tírẹ̀sì wa rárá àti rárá ẹ tó báyẹ̀ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kókó ẹ́fídẹ́ǹsì yẹn wá àyàtà kò lè rí torí pé nǹkan táwọn èèyàn gbélé ẹ̀rọ fúnra wọn ni láti lè exploit àbí pẹ̀lú àníyàn tó dáa kò sí ẹ́fídẹ́ǹsì fún un so wallahu a'lam ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته